وسائر المسلمين والمسلمات إلى أن تقوم الساعة أما بعد أيها الإخوة السلام عليكم ورحمة الله وبركاته pẹ̀lú ògùn a mọ̀ tẹ̀síwájú nínú àlàyé ọ̀rọ̀ ọlọ́run tàn bá bọ̀ nínú súrọ́tulẹ̀ An'am èyí tí í ṣe súra ẹlẹ́ẹ̀kẹfà nínú Al-Qur'an tí a dé dúró lánàá òun náà ni aya One hundred 141 ìkọkànlé ní ogójì ogún méje ó lé ẹyọ kan Suratul An'am Sura 6 àyà 141 ibẹ̀ láti dúró lánàá pẹ̀lú ògùn ọlọ́run lónìí a mọ̀ tẹ̀síwájú láti àyà 142 ogún méje ó tún lé méjì ìkejìlélógóje ọlọ́run kò ṣe ní lọ́rùn fún wa náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الأنعام حمولة وفرشا كلوا مما رزقكم الله ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ثمانية أزواج من الضأن اثنين ومن الأعمى من المعز اثنين قل أذكرين حرم أم الأنثيين أم اشتملت عليه أرحام الأنثيين نبئوني بعلم إن كنتم صادقين ومن الإبل اثنين ومن البقر اثنين قل أذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين أم كنتم شهداء إذ وصاكم الله بهذا فمن أظلم ممن افترى على الله كذبا ليذل الناس بغير علم إن الله لا يهدي القوم الظالمين قل لا أجد فيما أوحي إلي محرما على طاعم يطعمه يطعمه إلا أن يكون ميتة أو دما مسفوحا أو لحم مخنزير فإنه فإنه رجز أو فسقا أهل لغير الله به فمن اضطر فمن اضطر غير باق ولا عاد فإن ربك غفور رحيم وعلى الذين هادوا حرمنا كل ذي ذفر ومن البقر والغنم حرمنا عليهم شحومها شحومهما إلا ما حملت زهورهما أو الحيوان أو اختلط بعزم ذلك جزيناهم ببغيهم وإنا لصادقون فإن كذبوك فقل ربكم ذو رحمة واسعة ولا يرد ولا يرد بأسه عن القوم المجرمين سيقول الذين أشركوا لو شاء الله ما أشركنا ولا آباؤنا ولا آباؤنا ولا حرمنا من شيء كذلك كذب الذين من قبلهم حتى ذاقوا بأسنا قل هل عندكم من علم فتخرجوه لنا إن تتبعون إلا الظن وإنهم إلا يخرصون قل فلله الحجة البالغة فلو شاء لهداكم, لهداكم أجمعين قل هلم شهداءكم الذين يشهدون أن الله حرم هذا فإن شهدوا فلا تشهد معهم ولا تتبع أهواء الذين كذبوا بآياتنا والذين لا يؤمنون والذين لا يؤمنون بالآخرة وهم بربهم يعبدون قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وساكم به لعلكم تعقلون adúpẹ́ fún ọlọ́run ọba tí ọpẹ́ tọ́ sí ayé ọlọ́run lérí àwọn àánú ẹ̀ àtàwọn ìdẹ̀ra ẹ̀ ọ̀kan nínú rẹ̀ ilẹ̀lẹ̀ ń ṣẹ̀ṣẹ̀ ṣe fún wa tán tí sì tún ṣe lọ òun náà nìkẹ́ ọlọ́run ti ń sọ̀kalẹ̀ láti sánmà tá a mọ̀ sójò gbogbo wa náà là ń béèrè fójò pàápàá jùlọ àwa tá a nírúgbìn tá a fi bọ́lẹ̀ àtàwa tá a gbin àwọn ohun ọ̀gbìn sóko tá à ń wá ń retí àwọn ọlọ́run ọba lérí ẹ̀ gbogbo wa nínú wa ń dùn tá à ń yọ̀ ṣẹ̀kẹ̀ pójò ń rọ̀ àmẹ́ni tí ò dáko tí ń ṣòwò tí ó sì dóko rí inú lè máa bí òun kí pọ́wọ́ tóun fẹ́ pa òjẹ́ káwọn èèyàn ó rajà. òjò tí ń rọ̀ kò jẹ́ káwọn èèyàn ó jáde wá rajà láì mọ̀ wípé aláàmù tí ọ̀rí nǹkan jẹ kò ní gbóhùn èèyàn kọ́lọ̀ mọ́ di bá wa wí ni ẹ̀ kó sì mọ́ fìyàn bá wa jà ọ̀kan nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ló wí bẹ́ẹ̀ àtẹni tí ń tajà àtẹni tí ń rajà bébí bá dé kálukú fọjà lẹ̀ owó òwúlò torí pé bàbá kówó lọ kò sí ní tá a fẹ́ fowó ṣe ju páàpì rọ oúnjẹ tá a fẹ́ jẹ bólóúnjẹ bá dòúnjẹ lọ́wọ́ tó ní kólówó máa mówó ẹ̀ kí láǹfààní owó òun ló fi já pé gbogbo ń tá a máa ń ṣe nínú Islam tá a bá fẹ́ fáwọn aláìní èyí tó pọ̀ jù ń bẹ̀ náà ló ń jẹ lọ́lọ́run máa sọ wípé ká fún wọn kò ní sábà sọ̀rọ̀ owó. torí pé ló wúlò fẹ́ni tí ó ní yorùbá ní bó ń jẹ́ bá kú ò nínú iṣẹ́ ìṣẹ́kùṣe ó fi hàn pé ń tí ó ń pè níṣẹ́ gan àìríjà àìrímu ní jẹ́ bẹ́ẹ̀ àwọn adúpẹ́ fọ́lọ́n òjò náà ọlọ́run kó ṣe lójú alálùbáríkà lànàbì fi kọ wa pé bójú bá ń rọ̀ ká mọ̀ pé Allahumma sayyiban nafi'an omi tí ń rọ̀ omi tí ń sọ̀kalẹ̀ ṣé lómi àǹfààní ṣe lè tí ó wúlò kó má jẹ́ pé omi kan pọ lásán kò ṣàǹfààní báwa èèyàn ti ń bẹ lérí rẹ̀ torí náà ọlọ́run ó ṣàǹfààní fún wa gbogbo oṣù tí ń bẹ lébè ọlọ́run jẹ́ wọ́n wú kí wọ́n ta gbogbo àwọn àgbàdo tí ń rù ọlọ́run kí wọ́n pọ̀n ọmọ tí wọ́n bá pọ̀n mọ́ kí wọ́n gbó gbogbo àwọn ọkà ọlọ́run jẹ́ wọ́n yó mọ́ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn arúgbìn mi bẹ́ẹ̀ tí wọ́n gbìn ọlọ́run bá ní fàlùbáríkà sí má fèdí bá wà wí má sì bá wa jà jẹ ó pọ̀ ya ń túrú oúnjẹ a sì máa pọ̀ ń gbà míì àmẹ́yìn ó jẹ oúnjẹ náà kò ní yó ebi nù nì èyí tí ń tá ebi pa wá nù èyí tí jẹ rárá ìyànnú nì méjèèjì mọ́bí ìṣàdánwò fún wa a'udhu billahi minash shaitanir rajim abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ń jẹ́ Allahu ọba arahman àjọkẹ́ ayé arahim ọba àṣàkẹ́ ọ̀run lẹ́yìn táà ti sáàdì ọlọ́run ọba kò lọ́dọ̀ àṣẹ ìtàn ẹni ẹ̀kọ́ ẹni ìgbé gẹ́gẹ́ bí mo ṣe wí lẹ́ẹ̀kan sura ẹlẹ́ẹ̀kẹfà aya one hundred and forty two ìkejìléní ogóje lánàá ọlọ́run ọba sọ fún wa wípé òun lòun dá ọgbà fún wa àwọn oko olóhùn sì dá àwọn ẹran nínú àwọn irúgbìn tí ń jáde tó jẹ́lẹ́so àwọn míì ń bẹ màrúṣáàd tó ṣe jẹ́ àwọn amójútó wọn nígbà tí àwọn èso yẹn tí wọn bá so tọwọ wọn fẹ́ kanlẹ̀ á fi gi á fi gbé dúró àwọn míì ń bẹ́nu gbó kò sẹ́ni tí mójú tó ọlọ́run ló ń dá gbogbo ẹ̀ síbẹ̀ ọlọ́run wà ń sọ fún wa pé èyí tó jẹ́ ojúṣe wa nípa àwọn ohun ọ̀gbìn yìí irúgbìn wọ̀nyí nígbà tá a bá kórè wọn ká yọ ẹ̀ a ṣàlàyé fún wa pé ìdá kan nínú mẹ́wàá èrè oko ni zàká tó bá yẹ pé àwa la bu omi rin oko wa tí ó ní irrigation yóò mọ̀ jẹ́ ìdá kan nínú ogun. tá bá bomi rí tójò náà sì rọ̀ irrigation òjò tó rọ̀ sí èyí tó bá pọ̀ jù nínú méjèèjì ńlá fi gbédájọ́ ẹ̀ lé lórí nínú 142, ọlọ́wọ́ ní wàmí náà àmì. àmì ó ní ń bẹ nínú àwọn àmì ń bẹ nínú tàbí inú àwọn màálù hamulatan nínú àwọn ẹran èyí tó ṣe wípé a máa fi kó a máa fi gbẹ́rù ni a fi kẹ́rù ni bí ràkúnmí hamulatan àwa ọ̀gbọ̀n a tún kẹ́rù lé lórí adìẹrù lé ìyẹn ń bẹ nínú àwọn ìyanu tí ń bẹ fún ràkúnmí náà ìsì ń bẹ nù wọn wàfàrùṣá àwọn tó ṣe pé kò tóbi wọn ò tóbi bí ìràkúnmí àwọn kéré agbára wọn ò gbẹ́rù apá kan nínú àwọn àfáà wọ́n tú èèyàn nì sí àwọn apá kan nínú àwọn àfáà wọ́n tú èyí tá a kó kéré òní sí àwọn ẹran bíi àgbò ewúrẹ́ wípé bàbá jẹ wọn a tún máa ń lo awọ rẹ̀ fún ìtẹ́ wọ́n tún sí bẹ́ẹ̀ ọlọ́run ló ló ń dá wọn. olùmí máa wá sẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn wàlẹ́ àtàtàbí àwọn ọ̀dọ́ àti ṣàìkọ́. ọlọ́run ní kùlù àwọn ẹran tá a wí nínú àwọn tí ń kó ẹrù kún kúnmí àwọn màálùú, àwọn. àgùntàn àtàwọn ewúrẹ́ ọlọ́run ọba ní kùlú ẹ máa jẹ mímọ́ ọ̀zàkọ̀ náà mímọ́ ọ̀zàkọ̀ kún mọ́ lọ o nínú ìtọ́ ọlọ́run ọba pa léṣe fún yín. ẹ má ṣe tẹ̀lé àwọn ìṣiṣẹ́ èṣù kòtò wá àwọn ìṣiṣẹ́ ẹ́ tẹ̀yàn bá ń gbé ẹsẹ̀ kùtùwà tún tó bá wá pọ̀ ní kùtùwáà ọlọ́run ní ẹ má tẹ̀lé àwọn ìṣiṣẹ́ èṣù ẹ má tẹ̀lé ojú ọ̀nà èṣù. ìnáwó ẹ̀kún àdóhùn kí nìdí ìdí ni pé àṣà ìtọ́n ọ̀tá àdúhùn ọ̀tá kan ni làkún fún yín mòfin inú tó fojú hàn. ayapọ̀ nù gúrà ń sọ yẹn fún wa ọlọ́run ní ẹ mọ́ gbá èṣù mú ní ọlọ́run ọlọ́run ní pàtàkìdù àdúwọn ẹgbàmú lọ́tà náà tẹ̀síwájú àfa one forty three. kàmáyé ẹsẹ̀ ẹ̀sùn àti mìíràn tó ní lẹ́yìn ìwádìí ẹ̀sẹ̀ mìíràn wà lẹ́yìn. ọlọ́run ní sàmáníyàtà àzùwájín àwọn ẹran mẹ́jọ tí wọ́n jẹ́ àlùhàjìn tí wọ́n jẹ́ takọtabo ẹran mẹ́jọ afẹ́dàkọ wọn takọtabo mẹ́rin náà làwọn ẹran yẹn ṣùgbọ́n tá a bá pé akọ àtabo mẹ́rin lọ́nà méjì yóò wá mọ̀ jẹ́ mẹ́jọ àwọn náà làwọn àmì àmùtà ti sọ níbẹ̀rẹ̀ súra yìí àwọn ẹran náà ni ràkúnmí màálù dọ́nù táwọn àfáàlẹ̀ yorùbá tí wọ́n máa ń tún fáwọn ọmọ kí ó ti ń pè lẹ́ran mẹ́mẹ́ òun náà làgùtàn abolo ni akọ rẹ amọ̀nàjẹ́ àgbò èyí tí wọ́n pè ní máàzù òun lè wúrẹ́ àtọ̀kan okú rẹ̀ tó farajọ́ tàǹpè nílé sóró àdínkù sóró tí wọ́n tún pè lókùfe òun náà lákọ òun náà lábo òun kọ àbí ìjú àhán àti ìyá ẹran tí wọ́n ló fẹ́ràn ọkọ rẹ̀ títí débi kó fi bá ọkọ rẹ̀ wúrún gbọ̀n abo ẹran wọ́n ló fẹ́ràn ọkọ rẹ̀ débi pé ó tún bá wúrún gbọ̀n ọlọ́run ló fẹ́ sọ ń parun fún wa nínà dọ́ọ̀nì ọlọ́run ní àwọn méjì nínú ẹran mẹ́lẹ́ òun náà ni.

ṣé àwọn akọ lọ́lọ́run ṣe léèwọ̀ àgbọ́dọ̀ jẹ ní àbáwọn abo. àbí àmọ́ṣítàmọ́lát alẹ́ àràhámọ́lẹ̀ òǹsàyẹ́ẹ́nì àbí èyí ń bẹ nínú àpò bí àwọn ẹran yẹn ìyẹn náà ni ọlẹ̀. tí ń bẹ nù ẹran so lọ́lọ́run ṣe léwọ̀ pé a má jẹ ní èrò. nàbẹ̀wò ní ẹ fún mi nírò ẹwì mi ń gbọ́ nǹkan tó mú sọ ọ́ di kí tó bá kó lódodo nìyí tẹ̀síwájú àbúrò. ọlọ́run tó ní wá mí náà lè ibìlì nínú àwọn ràkúnmí. takọtabo abo rẹ̀ ni wọ́n ń pè ní nàkọ́ tẹ̀síwájú nínú àwọn màálù takọtabo ọlọ́run ní ẹ̀wí mi ń gbọ́ ẹ̀sọ́ fún mi àwọn akọ rẹ̀ lọ́lọ́run ṣe léèwọ̀ ni àbáwọn abo. àbí tí ń bẹ nínú wọn nínú ọlẹ, tó jẹ́ àwọn abo tí wọ́n oyún tí wọ́n ní inú sùn lọ́lọ́run ṣe léèwọ̀. ọlọ́ni à ń kún tó ṣùgbọ́dá lọ ubi àdá ṣé ẹ̀yin bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àwọn ìṣe ẹjẹlẹ fúnra yín á padà lọ ká o inṣàlá lè yé wa bó lẹ sábì tú tẹ́lẹ̀ ṣùgbọ́n àtúnpadà tú lọ́nà yìí náà nínú sọ́rọ́tù ma sura five àyà one hundred three tábà ti káyà ìtàn bá ṣe tú sápọn náà á padà bẹ́ẹ̀ ọlọ́ni fún yín ṣe wà ń bẹ̀ nígbà tọ́lọ́ ń ṣe ọlọ́run ní fámẹ́ni adúlámù talẹ́ni tó ṣe àbòsí mímẹ́ni tààrọ̀ àlọ́lọ́ ìkàdìbà tó ẹni tó dáadáa parọ́ mọ́lọ́run ẹni ta ló dáadáa parọ́ mọ́lọ́run ó lẹ́ni tó gbé òfin kalẹ̀ fáwọn èèyàn kí wọ́n máa lò ó láì jẹ́ pọ́lọ́run ló sọ bẹ́ẹ̀ òfin yìí tó gbé kalẹ̀ káwọn èèyàn máa lò láì jẹ́ pọ́lọ́ ń sọ bẹ́ẹ̀ ó wá ń tako tọ́lọ́ tàbí ó ṣe tọ́lọ́run ọba ṣe lẹ́tọ̀ọ́ ó sọ déèwọ̀ ọ̀nà méjì ni tẹ̀yàn bá gbófin kalẹ̀ kó tó má dẹlẹ́ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run tó bá wà nípò ẹni tó lè ṣòfin bí àwọn olórí orílẹ̀-èdè bí àwọn ẹni tọ́lọ́run fi ṣáláṣẹ wọ́n lè ṣòfin àmọ́ kí wọ́n tó mọ̀ dẹ́lẹ́ṣẹ̀ lórí òfin wọn nǹkan méjì ó wọlé ń bẹ̀ májẹ̀mú méjì ni alákọ̀ọ́kọ́ òfin tí wọ́n ṣe ni ó gbọ́dọ̀ takò fin ọlọ́run ìyẹn ni pé kò gbọ́dọ̀ tapá kò gbọ́dọ̀ wà ní ìtapá sí àṣẹ tọlọ́run kò gbọ́dọ̀ yàtọ̀ sí kò gbọ́dọ̀ yapa ẹ̀ ìyẹn lọ̀rọ̀ tánàbí sallallahu alaihi wasallam sọ wípé la ta'ata li makhluqin fi ma'siyati llah kò sí ìmọ̀ tẹ̀lé àṣẹ ẹ̀dá ní ìyapa tàbí ìtàpá sí tàbí ní àtakò àṣẹ tàbẹ́dà ìnámẹ́tọ́ àtù fílímù àrùfì ìmọ̀ tẹ̀lé àṣẹ ń bẹ níbi dáadáa nìkan àkọ́kọ́ májẹ̀mú nìyẹn májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì tí kò bá tako ntọ́lọ́wọ́n bá wí kò gbọ́dọ̀ ṣe ntọ́lọ́wọ́n bá ṣe lẹ́tọ̀ọ́ kò gbọ́dọ̀ sọ́dẹ̀ wọ̀ ṣe mọ̀ báwọn kankan bẹ ọlọ́run sọ pé dandan ẹran màálù ọlọ́run tẹ́lẹ̀ kò sọ pé dandan ẹ̀yìn ìyẹn máa jẹ màálù ṣùgbọ́n ni ó bá fẹ́ jẹ́ ẹ̀tọ́ ni fún bí aláǹgbá nínú ṣẹ̀ríà Islam aláǹgbá kìí ṣẹran èèwọ̀ ni jíjẹ ẹ̀ tàbákarẹ́ nìkan ti ń jẹ aláǹgbá a sọ pé jẹ bí àwọn torí pé ọlọ́run ò ṣe ẹran aláǹgbá léèwọ̀ ṣùgbọ́n ẹnìkan ò bá wá jẹ́ àtúnlé jẹ́ pátákó lọ jẹ́ ọlọ́run tú wa lẹ̀ kẹ́nìkan wá gbófin wá pé ẹ̀ gbọ́dọ̀ já aláǹgbá òun tàn lọ́dọ̀ ọlọ́run torí pé òun àbí ẹ̀bà ní jíjẹ ẹ̀tọ́ ni nìkan bá gbófin wá pé ẹ̀ gbọ́dọ̀ jẹ̀bà mọ́ ó ti lọ́dọ̀ ọlọ́run nìyẹn àwọn èèyàn wọ̀nyí ọlọ́wọ́n ni wọ́n gbé òfin kalẹ̀ fúnra wọn tí èé ṣe tọ́lọ ọlọ́wọ́n ní lẹ́ni tó ṣàbòsí tó ẹni tó ṣe bẹ́ẹ̀ ní yudila. láti lè sọ ní yudila náà sàbẹ̀ ẹyin mi láti lè sọ àwọn ènìyàn nù láì jẹ́ pé wọ́n ní mà. ìnàlọ́à dájúdájú ọlọ́run ọba àlọ́hù láyá dìlìkọ́ ọmọ zọ̀dìmín kò ní fi wọ́n mọ́nà àwọn ò ní alùkọ́ ọmọ zọ̀dìmín àwọn ìjọ alábòsí àwọn ọ̀ṣẹ́bọ kí ló bí àwọn ọ̀rọ̀ wọ̀nyí áyà ta ti ń kà á bọ̀ láti one hundred and thirty six títí dé one hundred and forty four ọ̀rọ̀ kan náà lọ́lọ́run sọ ń bẹ́ẹ̀ ìyẹn ni pé ṣókí ẹ̀ mo rò pé bàbá fẹ́ mú ọ̀rọ̀ yẹn wá lérè sí òun náà ni pé àwọn tọ́lọ́run ọba dá kò sí ìgbà láàyè fún ẹnikẹ́ni láti gbé òfin lé lórí pé eléyìí lẹ̀tọ́ eléyìí kìí ṣẹ̀tọ́ torí pé òun kọ́ ló dá ọlọ́run ọba tó dá ló ti ṣàlàyé fún wa àwọn tó jẹ́ ẹ̀tọ́ àtàwọn tí èṣẹ̀tọ́ ẹ̀rí pé nísàlẹ̀ ọlọ́run padà ṣàlàyé nípa àwọn yẹ̀húdí ní àyà 146 mo rò pé àwọn tó ń ṣe léèwọ̀ fún wọn pé wà lẹ́lẹ́dí iná áàdù tẹ̀síwá kábẹ̀ ọlọ́run ní aṣeléèwọ̀ fún àwọn yẹ̀húdí kó lù bí gbogbo ẹran tí ò bá lásẹ̀ àwọn ẹran tí ò la ẹsẹ̀ aṣẹ́léèwọ̀ fún àwọn Yẹhudi. wọ́n ní ẹyin bá wọ́rọ̀. àti nínú àwọn màlúù. ọ̀ẹ́yìn wọ́n ní. nínú àwọn àgùtà. àrùn náà ẹlẹ́yìn ní èmi ṣòro àwọn náà aṣẹ́léwọ̀ fún wọn àwọn ọ̀rá wọn ọ̀rá ẹran tí wọ́n bá fàyọnú ẹ̀ kìí ṣe ọ̀rá tó wà nínú ẹran ṣùgbọ́n ọ̀rá tọ́lọ̀ ń dá tẹ̀bára àwọn ẹran pàápàá ńlẹ̀ lára wọn máa ń láwọn ọ̀rá tó dúró sínú ẹran yẹn ọ̀rá yẹn ọlọ́ọ̀la àṣeléwọ̀ fún wọn wọn gbọ́dọ̀ jẹ́. ọlọ́ní àyàbí èyí tó ṣe wípé mọ àmàlà ti zùúrù ma tó ń bẹ níbi ẹ̀yìn wọn pé a ó. àwẹ̀ àyàwá. tàbí èyí ń bẹ níbi ẹran wọn. àwọn akẹ́lẹ̀ tó ní àjù. àbí èyí tó rò pọ̀ mọ́ egungun wọn. bẹ́ẹ̀ni kẹjẹ sí ilẹ̀ ìbáwí yìí. ọlọ́run ní já bí kàjà zẹ̀yìnà ń eléyìí ajẹ̀wọ́n níyà ni ìyẹn ni pé a fi ṣẹ̀san wọn. wàá ní. bèbá yìí ń nítorí ìkọjá ẹnu àlà wọn nítorí àwọn ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n ń ṣe ọlọ́run. àti pé dájúdájú ọlọ́run ọba ní olódodo lòun ọlọ́run òun kì í parọ́ irọ́ sínú ọ̀rọ̀ ọlọ́run ẹ wo bọ́lọ̀ ń ṣe yanjú ọ̀rọ̀ àwọn yẹ̀wúdí ipe àwọn yẹ̀wúdí àwa la ṣe léèwọ̀ fún wọn pé eléyìí ẹ gbọ́dọ̀ jẹ eléyìí gbọ́dọ̀ jẹ eléyìí gbọ́dọ̀ jẹ eléyìí la máa rí nínú bíbélì nínú old testament tí a rí pé kùránì gbé jáde àbí ò gbé jáde ṣùgbọ́n àwọn ẹran tí ò láṣẹ à ń ṣe léèwọ̀ fáwa mùsùlùmí mo rò bó díẹ̀ ṣùgbọ́n ló ń là á mọ́lẹ̀ pé àwọn yẹ̀wúdí àwọn la ṣe léèwọ̀ fún bẹ́ẹ̀ náà. فإن كذبوك فقل ربكم ذو الرحمة nu Suratul ma súrà ẹlẹ́ẹ̀karùn-ún àyà one hundred and three kí lọ́lọ́run sọ five àyà one oh three ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لا يعقلون تسواجو وإذا قيل لهم تعالوا ما أنزل الله وإلى الرسول قالوا

fẹ́ ká fi ọkàn sí ń tà ń sọ yìí dáadáa ọlọ́run ní májà alàlọ́ min bahiratin wàlá sáà ìbàtin wàlá wàsílàtin wàlá mi àwọn ẹran tó a dárúkọ yìí bahira sáà ìbà wàsílà àti hàmì mélòó nìyẹn mẹ́rin ọlọ́run lòun ò ṣe léèwọ̀ fún yín láti jẹ dáhùn. wàlẹ́ àti náírà sí ìlẹ̀kẹ̀fẹ̀rù yẹn fẹ́rù aláwọ̀ yìí kárìbà. ṣùgbọ́n alẹ́dí iná kàfàrò àwọn tí wọ́n ṣe kèfèrí sọ̀rọ̀ ọlọ́run àwọn ọ̀ṣẹ́ bọ́ yàtàrú na alàlọ́ ìkàdìbà àwọn ni wọ́n dá àdápa ọ̀rọ̀ mọ́ ọlọ́run àwọn ni wọ́n gbé àwọn ọ̀rọ̀ àgbélẹ̀rọ àdáhùn tí wọ́n wọ́n wá ṣàfitì ẹ̀ sọ́dọ̀ ọlọ́run pọ́lọ̀ ló ṣe àwọn ẹran yẹn léèwọ̀. ọlọ́run ní ìwà àkùsárùhù ṣùgbọ́n àwọn tó pọ̀ jù nínú wọn láàyà àti kò sóye fún wọn wọn ò ní làákàyè kí ni àìrọ̀ ẹ̀dílẹ̀ kí ni wọ́n ń pè ní bahira kíni ń jẹ́ sáíbà kini ń jẹ́ wàsílà kíni wọ́n sì ń pè ní ham ìmáàmù Bukhari látọ̀dọ̀ Sa'id bunu Musayyab ó ní ìtẹ́ ní bahira tí wọ́n ṣe léèwọ̀ fúnra wọn yìí ó ní allati yumna udarọ̀ a lè tọ̀wájì fàlá yahlibu ahadun minan nasi ìtẹ́ ń ní bàhírọ̀ òun ni abo ràkúnmí mọ́rùpá ń gbọ́ yẹn tí a ṣe wàrà rẹ̀ kí ni wọ́n pè ní wàrà milk raw milk tí wọ́n máa ń fún níbi ọyàn àwa a mọ̀ nípa ẹran sínsìn èèyàn máa ń kẹ́kọ̀ọ́ ìwọ náà ṣeré lọ sí gàá àwọn fúlàní kó wo gbogbo àwọn nǹkan wọ̀nyí bí wọ́n ṣe ń ṣe kó lè yẹ ẹ́ ó ṣe ojú mi kòró tó yàtọ̀ sí fíìmù wo bí wọ́n ṣe ń ṣe kọ́rọ̀ ọlọ́run kó lè yẹ láràárọ̀ wọn a máa gba wàrà kí ni wọ́n ń pè ní wàrà gbígbà wọ́n gbé igbá síbi ọyàn ẹran wọ́n wà fún wàrà yóò mọ́ wà á ta sọ̀rọ̀ ọlọ́run ní àwọn wàrà rẹ̀ yẹn wọ́n ṣe léèwọ̀ láàyà alíbù àádọ́ ní ẹnìkan gbọ́dọ̀ fún wàrà yẹn ó kàn fílẹ̀ ẹbẹ̀ náà ni o ni wọ́n pè ní albahiro mo rò àlàyé irú wá ní irú kí ló fà á tí wọ́n fi fún Abdullahi Abbas ó ṣàlàyé ẹ̀ ó ní abo ìdánẹ́tìyà kọ́msà abitun tó bá ti lè bí ọmọ márùn ìyẹn pé ó bí ìmọ̀ lẹ́ẹ̀márùn ó bí kìíní ó bí ọmọ alákọ̀ọ́kọ́ ó bí ẹlẹ́ẹ̀kejì ó bí ẹlẹ́ẹ̀kẹta ó bí ẹlẹ́ẹ̀karùn wọ́n wo ẹlẹ́ẹ̀karùn tó bí yẹn fà dákàrọ̀ tó bá jẹ́ akọ ló bí lẹ́lẹ́karùn yẹn wọ́n pa ẹran yẹn ìyẹn pé akọ tó pa yẹn tó bí yẹn wọ́n pa wà àkàlà orí já lìdúnà nìsá àwọn ọkùnrin nìkan ni wọ́n ṣe lẹ́tọ̀ fún tí wọ́n jẹ wọn ò ní fáwọn obìnrin jẹ ìmọ̀ bóyá gbọ́rọ̀ yẹn aborakumi bímọ alákọ̀ọ́kọ́ ó bí ẹlẹ́ẹ̀kejì ó bí ẹlẹ́ẹ̀kẹta ó bí ẹlẹ́ẹ̀kẹrin tó bá ti wá bí karùn yẹn wọ́n ò pé ṣakọ ló bí àbábo tó bá jẹ́ akọ wọn ó pa àwọn ọkùnrin nìkan ni ó ṣe kí ni àwọn nìkan ni ó jẹ akọ ràkúnmí yẹn mo rò pé náà wọn ò ní fóbìnrin jẹ wàá ń ká náà ń sá mo rò pé jádàú àdáàna à tó bá jẹ́ abo ló wá bí wọn ò ní pa wọ́n wàá ṣe iṣẹ́ ń pè ní slitting lédè ìgbò wọ́n slit etí ẹ̀ yẹn wọ́n gé etí ẹ̀ kí wọ́n gé etí ẹ̀ tí ó là wọ́n split ẹ̀ ra la etí ẹ̀ tí èèyàn bá rí èèyàn rí pé etí yìí ó gé ké pé gbogbo etí ké pé wọ́n gé nìkan kó mbẹ́ wọ́n là tí èèyàn bá rí náà wọ́n ṣe bẹ́ẹ̀ fàkọ́lù àbí ti di bàhìrọ̀ irú ràkúmí yẹn. wọn ò wá ní ṣe kí ni wọn ò ní fún wàrà ẹ̀ má tó bí òun ní yẹn kọ́ kí ni wọ́n sọ dé wọ ẹnìkan gbọ́dọ̀ fún wàrà ẹ̀ ọlọ́run ṣàánú wa amẹ́sà ìbà nínú àdízi táǹkà àbọ̀ ti Bukhari tí mo padà lọ ṣàlàyé lókè a àlè ìtí wọ́n pè ní sáà ibà òun ni ẹran kan tá a túlẹ̀ wọ́n bá ní sayaba yusayibu wọ́n túlẹ̀ ta ni wọ́n túlẹ̀ fún wọ́n túlẹ̀ fún àwọn òòṣà wọn láàyò humadu alẹ́ àṣẹ wọn ò ní di ẹrù rú mọ́ wọn ò ní di ẹrù rú mọ́ rárá ibùdó àbáṣe wa ń ṣàlàyé pé kí ló bó wọn ó ṣe dárú ràkúmí bá mà. Eh? mujahid Talon ló ń mas'ud ó ní iya minal ghanam ó ní ibà inú àwọn àgùntàn ló wà náhùwà náhùwùmá fúsìrọ̀ minal òun náà bá a ṣe ṣàlàyé bàyírọ̀ yẹn bẹ́ẹ̀ ló náà rí ìlà àná á máa wàlàdà tìmí bẹ́ẹ̀ àwọn kánàtì aláàyíhá àti à gbọ́dọ̀ pé ṣùgbọ́n òun tiẹ̀ ẹ̀ẹ̀mẹ́fà ni ó bímọ gbọ́dọ̀ pé díẹ̀ kánàtì aláàyíhá àti a, fàídà wàlá ti sáàbì à wàlá ti sáàbì dákàrọ̀ how dákàrọ̀ yìí ni dábàá tó bá ti wá bímọ lẹ́lẹ́ẹ̀keje sẹ́mọ̀ pé tira kún mí yẹn ẹ̀mí lólò ẹlẹ́ẹ̀karùn tó bá bí ẹlẹ́ẹ̀karùn wọ́n wà wo èyí tó bá já kọ wọ́n pa jẹ àwọn ọkùnrin nìkan ni ó jẹ wọn ní fóbìn jẹ tó bá jábọ̀ abòyẹ wọ́n á gé etí ẹ̀ ó di ntí ò gbọ́dọ̀ fún wàrà ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ sáíbà àgùntàn lòun yóò bímọ lẹ́ẹ̀mẹ́fà ẹlẹ́ẹ̀keje yẹn tó bá jẹ́ akọ ló tàbí akọ méjì wọ́n ó pa á. akala rìjàlú umdúnà nìsàíìn àwọn ọkùnrin náà ni ó tún jẹ́ wọn ní fáwọn obìnrin jẹ nínú ràkúnmí ń kọ́ sáíbà ń bẹ nínú kíni ń bẹ nínú àgùntàn tàgùntàn nínú ràkúnmí ń kọ́ ìyá náà ìdá wàládà àṣàrọ̀ ìnáàsìn mínàlè wàládì ilé ìsàbẹ̀yìn náà ó nà dákàrà ó ní ràkúnmí tó jẹ́ pé ó bímọ sódíé gbogbo ọmọ tó bí abo abo abo abo ló ń kò bí akọ láàrin ẹ̀ rárá irú ràkúnmí yẹn tó wá fi wá bí kẹwàá wọn wà túlẹ̀ fálàn turka kò sẹ́ni tí ó gùn mọ́ yìí ni kò ní í ṣe ẹ̀tọ́ fún wábàrò à irun ara rẹ̀ èèyàn kankan fa kò gbọ́dọ̀ bú yuhlib lábànú à wọn ò sì gbọ́dọ̀ fún wàrà rẹ̀ ilá lè dọ́ ìfín àyàfi bálejò kan bá dé ni wọ́n lè fún wàrà ẹ̀ fún ẹ gbọ́dọ̀ tí mo sá yìí sáíbà nínú àgùntàn ẹ̀mẹ́ ló lòun bímọ ẹ̀mẹ́fà tó bá dẹ̀lẹ́ keje wọ́n wá wò sákọ ló bí àbábo tó bá jákọ wọ́n pàjẹ́ àbí tó bá jábo wọ́n ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n lẹ́yìn tó bá jẹ́ ràkúnmí ni ẹ̀mẹ́lò ẹ̀mẹ́wà mẹ́wẹ̀ẹ̀wá yẹn gbọ́dọ̀ jẹ́ kí ni abo ni gbogbo ẹ̀ tí ò sí akọ láàrin ẹ̀ wọ́n wà túúlẹ̀ fóòṣà wàrà rẹ̀ di èèwọ̀ ẹnikẹ́ni ò gbọ́dọ̀ fún àyàfi tí àlejò bá ṣe kí ni tó bá dé nìkan wọ́n lè fún fún wàrà yẹn fún kó mu bẹ́ẹ̀ dẹ̀ ni wọn ò gbọ́dọ̀ gún mọ́ wọn ò sì ní gbé nǹkan kan lé lórí ní màmá ya gẹ́ẹ̀tì ẹ̀ so ìyẹn ni wọ́n ń pè ní sáà ìbà. wọ́n tún ní àbúrò ó tún ní àṣà ìbà nígbà míì wọ́n tún máa lò fún káàna rọ́jùlù ìdá ọ̀rọ̀jà kúdíyàtà jàtùkù tí ọkùnrin kan bá jáde fún bùkátà kan bùkátà rẹ̀ bá bíyà. ìmọ̀ bóyá gbọ́ kí ní òye bóyá ní ìsìn ó lọ rìn àjò kan tó wò pé ó wá dé lálójó àtàláfíà kò sí wàhálà àwọn dánàdánà wọn ò dá lánà àwọn ìgárá wọn ò dá lọ́nà kò sí tó ṣe ó dé láyọ̀ àtàláfíà sáyàbá mímọ́lì iná kọ̀tán ọgbẹ́ ìrọ̀há yóò wá mú àwọn dúkìá tó ní yóò wá wò kan náà ràkúnmí tó ní yóò wá fúri ẹ̀ yóò túlẹ̀ kó mọ̀ rìn káàkiri tàbí mi fájà alàálì tọ̀wàgì ta ló túlẹ̀ fún ó fi dúpẹ́ fáwọn òṣà máma wàlàdà tìmí ṣe nǹkan ànàlá à gbọ́rùgbọ́dé irú ẹni yẹn sùdínà sọ ó ní ẹnìkan tó ṣe pé nǹkan kan náà ni wọ́n ń sọ ń bẹ̀ wọ́n ní ẹran tí wọ́n túlẹ̀ yìí yóò mọ̀ wá jẹ káàkiri ibi tó bá wù ló ti lè jẹ kò bá lọ jẹun nínú oko olóko wọn gbọdọ̀ ná ẹni ó bá ná wọn jẹ níyà wọn ó filẹ̀ ni kò bá àbókò olóko jẹ́ wọn gbọdọ̀ filẹ̀ so ó ti di ràkúmí òṣà amẹ́lìwàsílà mélòó láti àlàyé méjì ẹlẹ́ẹ̀kẹta ó ní àlìwàsílà ibùnà tó ń bá bí ata abutu tó bí ọmọ méje nẹ́zọ̀rú ìlà sáàbì kéèké tó bímọ méje lẹ́ẹ̀kan náà ó bímọ lẹ́ẹ̀méje alákọ̀ọ́kọ́ ó bímọ ẹlẹ́ẹ̀kejì ó bí ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn ẹlẹ́ẹ̀kẹfà tó bá di ẹlẹ́ẹ̀keje wọ́n wà orú ọmọ tó bí nǹkan nàdákàrọ̀ àwọn òǹsà tó bá jẹ́ akọni àbábo wà ó wà ìṣàrọ̀kà fi ìrìjàl dùnà nìsà tó bá yẹ pé òkú ló bí àwọn ọkùnrin ni ó jẹun òní fóbi jẹ tó bá yẹ pé abo ló bí wọn ò fi ilẹ̀ wọn ò ní pa á wà nǹkan dákàrọ̀ wà ń sàfi bátìní wà hídí tó bá yẹ pé akọ àtabo ló jọ bí pọ̀ ẹ́ wọn ò ní pa náà wọ́n wá sọ pé wá sọ látù òkùtùhù fa àrọ̀mẹ́tù àlẹ́yìnà fa orímẹ́tù àlẹ́yìnà wọ́n wá sọ pé abo rẹ̀ ó ti sọ akọ̀yẹn di nǹkan tá a ṣe léèwọ̀ látara bẹ́ẹ̀ akọ tí wọ́n jọ bí pẹ̀lú ẹ̀yẹn wọ́n sọ léèwọ̀ fúnra wọn wọn ò ní jẹ́ kò sẹ́ wọn túlẹ̀ náà ni tó bá jẹ́ ràkúnmí ni òun ó di abo ràkúnmí tó àkọ́bí tó bí ó bí abo lẹ́yìn tó tún bí ẹlẹ́ẹ̀kejì ó bí abo